capa fono a watu ja wasu fon le capa fono الله أكبر سبحانك اللهم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 إن الذين آمنوا وعملوا الصالحات كانت لهم جنات لفردوس نزلا خالدين فيها لا يبغون عنها حولا قل لو كان البحر مدادا لكلمات ربي لنفد البحر قبل أن تنفد كلمات ربي ولو جئنا بمثله مددا قل إنما أنا بشر مثلكم يوحى إلي أنما إلهكم إله واحد فمن كان يرجو لقاء ربه فليعمل عملا صالحا ولا يشرك بعبادة ربه أحدا الله أكبر الله لمن حمده الله أكبر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 فيهم رحلة الشتاء والصيف فليعبدوا رب هذا البيت الذي أطعمه من جوع وآمنهم من خوف الله أكبر سمع الله لمن حمده الله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 قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد الله أكبر سمع الله لمن حمنا اللهم لك الحمد اللهم اهدنا فيمن هديت وعافنا فيمن عافيت وتولنا فيمن توليت وبارك لنا فيما أعطيت وبارك لنا فيما أعطيت وبارك لنا فيما أعطيت وقنا واصرف عنا شر ما قضيت فإنك تقضي ولا يقضى عليه فإنه لا يعز من عاديت ولا يذل من واليت تباركت ربنا وتعاليت لا منجا ولا ملجا إلا إليه اللهم تقبل منا قيامنا اللهم تقبل منا صيامنا اللهم تقبل منا ركوعنا اللهم تقبل منا سجودنا اللهم تقبل منا دعاءنا اللهم تقبل منا أعمالنا اللهم اجعل أعمالنا خالصة لك يا أرحم الراحمين اللهم اجعل أعمالنا خالصة لك يا ذا الجلال والإكرام اغفر لنا ذنوبنا اشف مرضانا ومرضى المسلمين وارحم موتانا وموتى المسلمين وارحم موتانا وموتى المسلمين وارحم موتانا وموتى المسلمين يا ذا الجلال والإكرام يا رب العالمين اللهم وفقنا بليلة القدر يا الله اللهم وفقنا بليلة الرحمة يا الله اللهم وفقنا بليلة الغفران يا الله اللهم وفقنا بليلة العزة يا الله يا ذا الجلال والإكرام يا رب العالمين اللهم إنك عفو تحب العفو فاعف عنا اللهم إنك عفو تحب العفو فاعف عنا اللهم إنك عفو تحب العفو فاعف عنا اللهم اجعلنا من الفائزين اللهم اجعلنا من الفائزين اللهم اجعلنا من الفائزين اللهم اجعلنا منه تقاء شهر رمضان اللهم اجعلنا منه تقاء شهر رمضان اللهم اجعلنا منه تقاء شهر رمضان اللهم اعد علينا اعواما عديدة اللهم اعد علينا اعواما عديدة وأزمنة مديدة وأزمنة مديدة وأزمنة مديدة اللهم طول عمرنا اللهم عافنا في أجسادنا اللهم استعملنا للدعوة إلى سبيلك يا أرحم الراحمين يا ذا الجلال والإكرام يا رب العالمين يا أرحم الراحمين يا حي يا قيوم يا أحسن الخالقين يا أحكم الحاكمين يا رب العالمين يا ذا الجلال والإكرام اللهم وفقنا في هذه الليلة المباركة اللهم اجعلنا من الفائزين اللهم اجعلنا من آل الجنة دارك دار الأبرار اللهم نور بلاد الأنبياء بنور الإسلام أذل الشرك والمشركين أذل الكفر والكافرين أذل المنافقين من بين المسلمين أذل النصرانية والنصارى أذل المنافقين والمنافقات يا رب العالمين اللهم ارفع راية سنة في كل البيوت ارفع راية سنة في كل البلاد اللهم عنا على ذكرك وشكرك وأسن عبادتك يا رب العالمين يا رب العالمين اللهم أصلحنا وأصلح زوجاتنا اللهم أصلحنا وأصلح أزواجنا وبناتنا وأولادنا وشبابنا وشاباتنا وأولادنا وبناتنا وأمهاتنا وآباءنا وأئمتنا وعلماءنا اللهم أصلحنا كلنا يا ذا الجلال والإكرام يا مقلب القلوب ثبت قلوبنا على دينك ويا مصرف القلوب صرف قلوبنا على طاعتك يا رب العالمين اللهم ارزقنا قبل الموت توبة وعند الموت شهادة وبعد الموت جنة نعيما وملكا كبيرا وملكا كبيرا وملكا كبيرا وملكا كبيرا أدخلنا دارك دار الأبرار أدخلنا دارك دار الأبرار أدخلنا دارك دار الأبرار لا تدخلنا النار قبل الجنة لا تدخلنا النار قبل الجنة لا تدخلنا النار قبل الجنة يا ذا الجلال والإكرام اللهم لا تضع لنا في مقامنا هذا ذنبا إلا غفرتا ولا هما إلا فرجته ولا دينا إلا قضيته ولا مريضا إلا شفيته ولا حاجة إلا قضيتها ولا مسافرا إلا أجتهم يا ذا الجلال والإكرام اللهم اشف مرضانا ومرضى المسلمين وانصر المجاهدين في كل مكان اللهم اشف حاكمنا البخاري شفاء عاجلا يا رب العالمين ارفع به الإسلام اللهم ارفع به الإسلام اللهم ارفع به الإسلام اللهم أصلح بالعباد العباد والبلاد يا رب العالمين وارزقه بطانة صالحة وارزقه بطانة صالحة وارزقه بطانة صالحة خذ بناصيتهم كلهم إلى ما فيه خير للعباد والبلاد يا رب العالمين اللهم نسألك علما نافعا ورزقا طيبا ألا لنا هائلا مباركا وعملا متقبلا يسر أمورنا كله يا رب العالمين صلي وسلم على نبينا محمد وآله وصحابته أجمعين اللهم love. الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحابته أجمعين adúpẹ́ fún ọlọ́run ọba ọ ọlọ́run ọba tí adúpẹ́ fún òun náà ni ọba tí ó tún ṣe kìyàmù Ramadan nírọ̀rùn fún wa abẹ́lẹ́ wọn aláàkọ́ lọ́mọ́sá ìgbà lẹ́sìn fún wa bá a ṣe ń ṣe lọ wẹ́rẹ́wẹ́rẹ́ èyí tí ó dá wa lójú òun ni pé tá a bá ṣe báyìí títí táwọn fi tán àwa wà nínú olóríire pẹ̀lú yọ̀ǹda ọ̀rọ̀ gbogbo àwọn tí ó ti máa ṣe tá à ń ṣe ọlọ́mọsábà ṣe àwọn náà lójú ẹ̀ láwọn jáwọn náà lè máa ṣe gbogbo àwọn tí wọ́n ń dá ṣe nínú ilé táwọn wá sí masjid pé gbogbo oore tí a béèrè ọlọ́mọsábà ṣe fáwọn náà gbogbo àwọn tí ó ti rọ̀ lọ́rùn ọlọ́mọsábà fi rọ̀ àwọn náà lọ́rùn ọlá agbára ọlọ́run ọba wa ọlá àánú ọlọ́run tí máa ń ṣokùnfà oríire fún yàn nílé ayé ń bí àtijọ́ alikiyama òun náà ni kéèyàn máa ṣe dáadáa sí alijari níbọ̀ tí àjọ ń gbé tó bá ti ṣe dáadáa sọ́lọ́n tán lẹ́yìn ọlọ́run àwọn òbí rẹ̀ méjèèjì lẹ́yìn àwọn òbí àwọn ẹbí àwọn tó so mọ́ òbí rẹ̀ méjèèjì lẹ́yìn àwọn tá a wí ìjàmà ó tún kù ẹbí kan tó jẹ́ pé ẹ̀jẹ̀ kọ́ dà yín pọ̀ ilẹ̀ ló dà yín pọ̀ ẹbí lẹ́yìn tẹ́jẹ́ dà yín pọ̀ ẹ̀jẹ̀ yẹn ló jẹ́ kí dáadáa ó di dandan lérí rẹ láti ṣe fún torí kò sí ẹ máa lọ ẹ máa bọ̀ ẹ máa pàdé àwọn ọmọ yín títí ayé ẹ máa yí lójú kan torí ẹbí ni bàbá lọ bá wọn jà ọyìn òsibí tó fẹ́ sásí bàbá ti wá kú lọ́dọ̀ àwọn ẹbí ó tún wá kú àwọn alájọgbé ṣẹlẹ̀ àwọn yìí nìyí oye lẹ́yìn àwọn ẹbí rẹ àwọn àwọn tó tó kànú tó bá di hey hey káwọn ẹbí rẹ tán bẹ́ẹ̀ ń lókè tó kán tó dù ọ́ kán tó ṣáájú rẹ àwọn níbọ̀ rẹ náà kọ́ ṣáájú rẹ alijar níbọ̀ allahu akbar bọ́yọ̀ jẹ́ muslim àbí kìí muslim tó bá ti jẹ́ níbọ̀ dandan ni kéèyàn máa ṣe dáadáa sí wọn ọlọ́run bá la amálẹ̀ nínú koran ni pé ọ̀ràn yẹn ni ọlọ́run wọlé jáde lè kúrìbá wọlé jáde lè jóná àwọn níbọ̀ tẹ́jọ́ jẹ́ ẹbí tẹ́jọ́ wà papọ̀ ó ṣe dáadáa sí dáadáa pé ó jẹ̀bi ó tún wá ṣe dáadáa pé níbọ̀ rẹ ni wọlé jáde lè jóná àwọn níbọ̀ tó jẹ́ pé àwọn ẹsẹ̀ bí àmọ́ ọlọ́run ní kẹ́ra lẹ̀ síbi kan náà ẹ wà níwájú ilé ara yín ẹ wà lẹ́yìn ara yín wọ́n bí yà wá Aisha radiyallahu anha wọ́n ní àwọn wo ni níbọ̀ tọ́lọ́ ní ká máa ṣe dáadáa sí wọ́n ní ogójì ilé níwájú rẹ̀ ogójì ilé lẹ́yìn forty houses níwájú lẹ́yìn lọ́tún lọ́sìn tàbá ní kí ká máa kà á nìsín níbọ̀ wá sí yóò fẹ́ dé làmẹ́jọsà tàbá ní ká kà á lẹ́gbẹ̀ẹ́ bí níbọ̀ wá ti kọjá purposeful tàbá ní ká kà á lẹ́gbẹ̀ẹ́ bí ọ̀nà ti jìn tọ́ kátó wá pé níbọ̀ tẹ́jọ wà ní street àbí tẹ́jọ wà níwájú lé ara yín àbí tẹ́jọ wà lẹ́yìn kò lé ara yín ọ gbọ́dọ̀ ṣẹ́ o ọ gbọ́dọ̀ ṣàbúrú sí ọ gbọ́dọ̀ ní aburú pẹ̀lú ẹ̀ nítorí pé òun ni ọmọ ìyá rẹ tó jẹ́ pé àdúgbò lọ́dà yín pọ̀ bóyá ń ṣẹ̀sìn tó ń sìn àbí kì í ṣẹ̀sìn tó ń sìn tó bá wá jẹ́ mùsùlùmí tó wá jẹ́ bí ó tún wá jẹ́ níbọ̀ ó di wò mẹ́ta tó wá jẹ́ ẹni tí ì ọyẹ ìwọ méjì ẹ̀hìn tó tún wá jẹ́ bí rẹ ìwọ méjì nìyẹn ẹbí rẹ àti níbọ̀ rẹ tó bá ní tí ì rẹ tí ì mùsùlùmí ìpè níbọ̀ ni tẹ́jọ kọ́lé ẹjọ gbalé ó ní ìwọ kan lọ́rùn rẹ̀ anabi muhammad sassala anabi jáde níjọ́ kan lọ́ba rí jìbìrìlù tó yọ lọ́kan jìbìrìlù ní bọ̀ yìí anabi balọ̀ lè pàdé rẹ̀ wọ́n wá sọ̀rọ̀ fáá títí arákùnrin kan wá dúró ó fẹ́ rí ànábì sallallahu alaihi wasallam ó wà ń sọ pé ah, arákùnrin olódà ànábì dúró látàárọ̀ tí wọ́n wá sọ̀rọ̀ fa títí látàárọ̀ ẹ̀sìn ó ti máa rọ ànábì ó ní wọ́n sọ̀rọ̀ débi pé ah, òun sànú ànábì pé ta ló wá da dúró báyìí látàárọ̀ òun ọmọ pé jìbìrì ìlú ní bá ànábì sọ̀rọ̀ ẹ ẹ mọ tí jìbìrì ìlú wá sí ọlọ́run náà ipe kọ́ wá sàlàyé fa ànábì ẹ ẹ jìbìrì ìlú yóò anabi ni sallallahu alaihi wa sallam nígbà tó wá kú lọ́dọ̀ jìbìrìlì tí jìbìrìlì lọ arákùnrin yẹn wá ní arábùlà àlejò tó dá idó látàárọ̀ sísan náwó sí yín sísan kìyìn ń lọ anabi ni jìbìrìlì ọ̀rọ̀ nébọ̀ ńlọ́lọ́wọ́n ọba torí ẹ̀ràn wá sí rí ibi kọ́ wá kìlọ̀ fóun bóun ṣe jẹ́ anabi tó àti gbogbo àwọn àlèhùn màpátá anabi ni wọ́n ń ṣàlàyé àwọn ẹ̀wọ̀ nébọ̀ fún mi títí tí mo fi rò ó ní tó kù tó yẹ kó sọ ni pé tí n bá ti kú ká sì dá dúkìá mi sí méjì ká sì bùdí ẹ̀ fún bẹ́ẹ̀ ó ní kọ̀ọ̀kan sọ pé ká pín ní dúkìá mi tí n bá jáde láyé ni àmọ́ ńgbà tá a wà láyé gbogbo nǹkan tí mo ní pátá ó ní kí n má fi kan dùn bẹ́ẹ̀ o tínú rẹ bá ń dùn kí inú tèmi náà máa dùn kí n máa kí láàárọ̀ kí n máa sálámà ìbá jẹ́ mùsùlùmí tí ó jẹ́ mùsùlùmí ẹ káàárọ̀ sà ẹ káàárọ̀ mà good morning tí ó bá jẹ́ mùsùlùmí ìyá sunday ìyá kọ̀ǹfọ́n ìyá Rebeka now dandan ni nínú ẹ̀sìn wa tó bá jẹ́ mùsùlùmí salamu alaykum wa rahmatulah wa barakatu ọ̀ dàlú wa alaykum salam wa rahmatulah wa barakatu ọ̀ máa ṣe dáadáa sí ọ̀ máa bẹ̀ẹ́ wò ọ̀ máa béèrè àláfíà tó bá ṣe ń tọ́ da sí ọ ìwọ máa ṣe dáadáa sí tó bá ṣàbùrú sí ọ ìwọ máa ṣe dáadáa sí níbo tá a wí tó bá rẹ̀ ọ lọ lè bẹ̀ wò níbo tá a wí yìí tí n bá ń wọ ìwọ máa wà tí ò bá wọ ìwọ máa wà tó bá kí ọ ìwọ máa kí tí ó bá kí ọ ìwọ máa kí pé ah mi ò lè kí mọ́ o ti sómi ah ìrọ̀ ọmọ kí náà kọ́ ọmọ kí òun náà lẹ̀sìn ìwọ máa ṣe dáadáa títí ẹ títí tọ́lọ́wọ́n fi yé òun náà padà èyí gbọ́dọ̀ wá wà ní ayé kọ́ wá ní òun ò ní ṣe dáadáa sí níbọ̀ wọ́n ní ẹ̀sìn rẹ̀ ò tí ì pé ẹ dákun torí tọ́lọ́wọ́n bá Allah ṣe rí bá ti jẹ́ ọ̀rá lẹ̀ papọ̀ ni ilẹ̀ ti lẹ̀ wá pọ̀ kò síbi tó gbélé rẹ lọ bọ́ bá kókó ipò ògbé èkó mọ́ pé ó ti sọ àwọn níbọ̀ rẹ̀ ìbàdàn tó ń kọ́ lọ àwọn níbọ̀ náà ló tún lọ lè pàdé nígbà tó ló pé èèyàn ni ọ kọ́dà bọ́ bá kú láàrin àwọn èèyàn tó bá lọ núgbó wọ́n máa pàdé àwọn lọ́dẹ tí wọ́n máa wá jókòó nínú ayére gbogbo àwọn àwọn ẹ̀dá ọlọ́run tí wọ́n máa kọjá ẹnu wọn fi wà rẹ rẹ ni wọn òun náà làwọn gbalé tá a bá ń ṣe dáadáa dáadáa wọn máa lọ títí lérí wa àti lérí àwọn ọmọ tí ń bọ̀ tó bá jẹ́ pé ìjà la bá jà tá a bá fi túká ìjà náà láfẹ́lẹ̀ fáwọn ọmọ a máa gba a máa gba a máa gbẹ̀sẹ̀ wàláhì ọmọ ìyá rẹ̀ òun náà ní níbọ̀ rẹ̀ ẹ dákun ìjà ṣe dáadáa nítorí ọlọ́ ẹ kéèyàn tó lè bá níbọ̀ gbé èèyàn jẹ́ ẹni tí ó ní man ẹni tó sì ní sùúrù ẹni tó ní faradà pẹ̀lú faradà àti sùúrù yìí èèyàn wà rí ládàá tọ́lọ́n fẹ́ kéèyàn orí látara ìṣe dáadáa sí níbo ẹni arákùnrin kan bẹ́ẹ̀ wọ́n pè ní sáàlù sáàlù yìí ẹ̀yẹ wàlí ọlọ́ni níbo rẹ̀ ó jẹ́ yahudi kìí ṣe mùsùlùmí wọ́n bá ti wá yàgbẹ́ tán yóò wá gbé sí ojú ọ̀nà rẹ̀ láago mẹ́rin àbọ̀ ni máa ń gbé wá táàfà bá ti lọ lè kírun ọ̀ṣùbà òun ó gbé dání àfa wa ṣe bẹ́ẹ̀ fáyìí máa ọdún níjọ́ tá a fa àyàn tó bá fẹ́ tó kù díẹ̀ tó fẹ́ kú tó wà nínú ààrẹ ọ wá pè ìpè tọ̀ ẹ̀ yahudi ẹ yọjú sí mi mo fẹ́ rí níbọ̀ mi nígbà tó dé afa ni ṣe wọ́n lọ máa ń gbé ìgbọ̀nsẹ̀ sí ojú ọ̀nà láago mẹ́rin àbọ̀ lójoojúmọ́ Yahudi ní ṣe bí ẹ̀yin náà lẹ́sìn máa ń gbé ó ní bẹ́ẹ̀ ni ìyẹn sọ pé ìgbé mọ̀ àmọ́ àárẹ̀ tí mo wà nù ẹ̀ mo lè má là tí ì bá sọ láàárẹ̀ ni a tún máa ṣe lọ àmọ́ tẹ́mọ̀ kan fẹ́ sọ ni pé tẹ́mi bá jáde kúrò nílé tẹ́mi bá kú ó pọ́sibò kọjá pẹ́ lómi tí ó máa gbé inú ilé yìí ó lè má ní faradà bíi tèmi yóò wá dìjà ẹ máa wá jà tí neighbor bá sì ń jà inú ọlọ́run bò ní dùn sáwọn méjèèjì ó sì jẹ́ pé ẹni bá ń bọ̀ ọjà nínú neighbor owó ní bá jà gbogbo ohun tó wù kó ṣe fún ọ ọ̀sà máa dáadáa tiẹ̀ sí ni wọ́n bá lóun kí ọmọ ìwọ ọmọ kì í gbogbo ohun tó ń ṣe ni ọ̀ǹgbà ládàá ni yahudi yẹn ló bá ní ẹ̀sìn yìí náà lọ́kọ yín ní ìfaradà àti sùúrù pẹ̀lú neighbor báyìí èmi náà mama máa ń ṣe ti ń sẹ́ni ọ̀dà gba islam ashadu an ilaha illallah ó sì gba islam jama ẹ dákun torí tọ́lọ́wọ́n bá Allah ẹ ilẹ̀ lọ́fẹ́ dà wá pọ̀ ni wàhálà wá dé ẹ dákun ẹja ẹja ṣe sùúrù ẹ ká má da ìdọ̀tí síwájú níbọ̀ kọ́dà wọn ní tá a bá ń gbọ́ kùránì nínú ilé ká má yin sókè tá a fi máa ní níbọ̀ la ká tó wá pé òtún wá orin jẹnẹrétọ̀ rẹ dákun má ṣàì pa nítorí pé àwọn ò ẹ̀fọn jẹ wọn pé àwọn ọ̀tún wa ronú sùn ìwọ ti sùn lọ lábẹ́ fáànù jẹnẹrétọ̀ rẹ̀ wá ń disturb àwọn ẹ eh, ọ̀pọ̀lọpọ̀ àmọ̀ pé mistake tọ́ wọn náà ó sì fa dáadáa náà ni tí níbọ̀ bá ti ń kó nira tára bá ti ń ní ẹ̀sìn rẹ ti ń bọ́ọ̀lẹ̀ wọn wá bẹ̀lẹ̀ nínú agbára rẹ àtàánú rẹ ẹnìkọ̀ọ̀kan ọlọ́mọdé àfẹ́rí gbà ó nínú téèyàn máa ń ṣe táyé fi máa ń bàjẹ́ téèyàn fi láṣeyọrí òun náà ní kéèyàn dúpẹ́ wọn máa ba eré ilẹ̀ jẹ́ ni ọlọ́wọ́n ọba òun ló dá wa ọmọ ọmọ àfiwá tira wa ni àwọn ará àwọn yẹn tó jẹ́ pé ìwà wọn bá tiwa mu àá sì ra àwọn tiwa wọn ò sí kínní tí ọba tiwa mu àwọn àṣẹ sòrò títí tá a fi pàdé ọlọ́run ẹ̀sìn ni o tá a máa fi súnmọ́ ọlọ́run ọba wa wọn bẹ lọ́wọ́ ọba Allah subhanahu wa ta'ala kọ́lọ́mọ́sá ìṣàánú wa bínú ní bàbá ń bàjẹ́ inú rẹ̀ gbọ́dọ̀ máa dùn o pé tí wọ́n ti bá wọn láàárọ̀ yìí ẹlẹ́wọ̀n wọn bẹ̀ nítorí pé ẹ̀níjà irọ́ ọmọ sàdúrà fún ẹyẹ ara ẹ̀sìn ni jama tó bá rẹ̀ ọ lọ lè wà láfíà rẹ̀ ẹyẹ níbo tàwí tó bá kú ẹ gbé ẹ lọ lè bò mọ́lẹ̀ kódà tí ìbá ṣe mùsùlùmí tẹ bá rí i pé àwọn ẹlẹ́sìn rẹ̀ ò tètè dé afa kí ló dé ẹni tó kú yẹ ṣe muslim á ní ni níbo wani, ni wọ́n sì ní ká ṣe dáadáa sí níbo adáadáa ni ká má jẹ́ òórùn ká má jẹ́ wa yìí ẹ̀sìn wa ni o ibi tó bá wà tí ó gbìyànjú kí wọ́n fẹ́ràn kọ́kọ́ gba yóò nítorí eh, ọlọ́run ò ṣe bẹ́ẹ̀ fún anabi gan gbogbo èèyàn kọ́ fẹ́ràn anabi sallallahu alayhi wa sallam gbogbo èèyàn kọ́ anabi ní yahudi kan tó jẹ́ pé ó kórìíra rẹ̀ gan àmọ́ ọmọ rẹ̀ máa rìn súnmọ́ anabi anabi máa ránṣẹ́ máa ṣe dáadáa sí pé bàbá rẹ̀ ní bá mi jà èmi ò bá yín jà anabi ó kékun ní dáhùn anabi eh, wa gbọ́ pé wọ́n lọ́ọ̀rẹ́ ọmọ tí máa ránṣẹ́ ó jẹ́ ọmọ níbọ̀ rẹ̀ anabi wa lọ́ọ̀lẹ́ wò bá anabi sì débẹ̀ anabi rí màláyíkà kú lọ́ọ̀kan anabi ah, ọmọ yóò kú láàárọ̀ yìí kò sí tó ní ọmọ kù màláìka kù níbọ̀ anabi ni kó la ilaha illallah ọ̀yà sọ pé la ilaha illallah anabi fẹ́ dáadáa fún ọmọ yẹn ó fẹ́ kó wọ àlìjánà ọmọ yẹn wọn wo bàbá ẹ̀ ẹ̀mí rẹ ti mú iman láti gbà